بيدان لكم وراجوني بن صحيح بخاري كرا امام وامام بخاري تقرا ورد صلى الله عليه وسلم جو لا تقوى لكم تيسي لا تلبسي ايوه فاتنا اكتب في الشريعة انا مت مارو لكرسي انا كانتني على اعتقادات امانقوا اجابوا عقيدة ideology ni ayan to ni ibadat awon adoration ni ìjọsìn ẹni a ní al-mu'amalat social affairs àwọn àtìkù láàrin wa ibẹ̀ là ń kàrọ̀ bí a ń tòwò a ń tòwò àwọn ìlà dalek bẹ́ẹ̀ ni a ní akhlaq ìwà ìwà ìwà ọmọlúwàbí kí ẹjọ́ tó láàánú lójú kó ní ẹjọ́ tó lódodo kó ní ẹjọ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ ọmọ ìlà dalek bẹ́ẹ̀ là ń kàrọ̀ lẹ́nu a ní àwọn òkú báàkì ẹni tó bá fẹ́ẹ̀ يعتبر كتاب الحدود كتاب العرون كتاب مظالم والقصد àlàyé nípa kí ẹ máa sàbòsí fún yàn àti kí ẹ máa mú nǹkan ní nǹkan láti kọ́kọ́ gbàǹkàgbà lórí yàn kí ẹ ti kó lágbára kó lágbára fún màá fi àjọ lórí nǹkan rẹ̀ kí lè ṣeré àwọn ipa rẹ̀ alábòsí kí ẹ máa sàbòsí fáwọn èèyàn nǹkan tí èsì tiẹ̀ kọ́ sọ́ọ́dì economy 46 kitab al-mazalim wal kasbi àlàyé nípa àbòsí ṣíṣe àwọn nǹkan àbòsí àti nǹkan ní ìkàgbà láì níbi àkọọ́lò tààlà ọlọ́wọ́ máa sọ́bàá pé wà láti àtàbánà láàgá sílẹ̀ láti sọ́nà láàgá sílẹ̀ amma yas'al zalimun إنما يؤخرهم إلى يوم يسقط في الأبصار أما اللي روكي ọlọ́wọ́ bọ̀ mọ̀ ní pàntí wọn lábòsíṣẹ́ ọlọ́wọ́ bá kàn lọ́wọ́ láàrin di ọjọ́ jẹ́ pé àwọn ojú ọwà ní ìṣòro wàhálà bá àwọn ojú pé à fún ààrí pé gbogbo tí àwọn rò pé rọ́ni ló àṣòròdó lónìí wọ́n ṣe é na mọ̀ ní èrò oṣù pé wọ́n dorí kodò wọ́n lè ṣe yókè lára tọ́dọ̀ ilé ìfọ̀rọ̀fọ̀ mú lè sí jùkì báyìí ara ọ̀ bá lọ bí láwọn ọmọ tí láti tọrọ bá wọ àfọwọ́ ìdájọ́ hóm àwa ní wà kúfò wọn àti قال إمام البخاري رحمه الله imam buhari báyìí pé báàbù sọ́ọ̀sì mọ̀gálì báàbù kíyàn gbẹ̀sà lórí pọ́sàbù sísúnyà báàbù gbẹ̀sà lórí ẹni tó fi àbò sísú bí lè ní àbò sí rẹ̀ kọ́ àbùsà pọ̀ báńkà rẹ̀ padà àbí kọ́ wọ́n fi àjẹ́ ní pọ́sàbù sísúnyà حديث 2440 حدثنا إسحاق بن إسماعيل بن إبراهيم أخبرنا معاذ بن هشام حدثني أبي عن قتادة عن أبي متوكل الناجي عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي عن رسول الله صلى الله عليه وسلم وكنا أبي سعيد الخدري رضي الله عنه إذا تخلف المد مؤمنون من النار الله ما جاونا الله آه مؤمنين تما ونا مسلم ونا الله ما تولينا لكم إذا تخلص المؤمنون من النار آه، مؤمنين تما ونا تما يوقنونا إذا ما مسلم تما يدوم ونا نواجهنا الله ما ستواده حدثوا بكنترا ما جاونا دولاي كنت لا نينات الجنة نجيب بيجي فاين بين الجنة والنار قد ترعيوا برجي ولا رينات الجنة ناني تقاصون مظالم كانت بينهم في الدنيا كن قلقوا معبسا أبو سبحة في القرآن ولبه العيه ọ̀sọ̀lẹ̀sọ̀lẹ̀sọ̀lẹ̀sọ̀lẹ̀ wọn nana dáwọn kí wọ́n sọ̀rọ̀ dáwọn tó dáwọn obìnrin bá bàbá rẹ̀ bínú sí ẹ̀bí ẹ̀bínú sí ẹ̀rọ sí àbùsí nìkan ọmọ ìrà zalik èyí ló gbé wọn náà pàápàá jùlọ ọ̀rọ̀ òbí ó wà very very important ìtàrọ̀ ọ̀rọ̀run àìmá kírun lásìkò ló mú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn náà lọ́fà tí àwọn máa jẹ́nà káwà jẹ́nà tí ọlọ́wọ́ bá ń bẹ̀ sí ọlọ́wọ́ jẹ́nà mọ́sí wálé wọn náà ọlọ́run máa ń mọ̀ rírà wọn gbogbo kí ìmọ̀kíra jẹ́nà gbọ́dọ̀ nǹkan náà ní automatic ni subhanaka allahumma ọkàn náà ti nìkan gbé ah adájú ìlàgbé ilé ayé àmọ́ rírà دعواء فيها سبحانك وبرد سبحانك اللهم بلا ببعين ما أصر ما أصر النور دي بانسي بانا أنا كنت أنا كنت أي مالي في أدول ولي تأمير الأجع جاب كاب كاب كاب كاب سبحانك اللهم في الباية نوي وضعني لنوى الجنة كيلو دي كيف جلسنا سبحانك اللهم هو نوي لا إله إلا الله ni àbí ọ̀rọ̀ ẹ̀já ti náà ni gbogbo ìyá òun náà wò gbọ́jọ́ náà làwọn wà ó subhanaka Allahu wọn kàrí nínú náà láàrin gbogbo náà ni la ilaha illallah wọn á pẹ̀lú pé máa sọ́jà kún fi sọ́kọ̀rọ̀ ọjọ́já kí ló mú ẹwọ náà kí ló mú ẹwọ náà ọjọ́já kí ló mú ẹwọ náà قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع القائدين وكنا نقذب بيوم الدين حتى أتانا اليقين الله أكبر لم نكن من المؤيكين زمان أساوى عبد العميد كشك لمصري لم نصلي قال قالوا لم نكن من المصلين أي وأنا كانوا زمان ìpàdé wá pé irun jẹ̀mọ́ kíláàsì ni kíláàsì ni ọmọ adánù kí kò bá mu kò bá mu ó di wa gbogbo látara ọ̀pọ̀lọpọ̀ àti irun jẹ̀mọ́ ọ̀ àgbẹ̀gbẹ̀ ìpọ̀sọ̀ ó ní dọ́gbọ́ ìwé kí wọ́n pé kàrà ló lámìnú sẹ́lẹ̀ àkùn wọ́n ní bàtà ló lámìnú sẹ́lẹ̀ àìsí pẹ̀lú àwọn tí wọ́n ń kírun jẹ̀mọ́ lẹ́yìn náà àìsí láì lóúnjẹ أي فرعي من جاي بين عما سفه عما فرع لهم سفه ودنا قلنا نأخذ مع الخائدين أنا دون فرع لهم سفه عما سفه ما طيبيره وقالوا نقصد عما عتشب الكلين كتبت يعني الكري الكامة فالكامني حتى كان اليقين كتير كتير يقين بأي إكلين جبه كتير يقين بأي ìtàwọn ìwà ń pè ní adọ́rùn mọ̀tẹ́nu wọn àmú òfin gbàdà àti ìwà ọlọ́mọdé àwọn ọ̀nà kápẹ́wà jẹ́nà àwọn oníṣẹ́ dáadáa mẹ́kọ̀ tó ju wà bẹ́ẹ̀ kò tó yẹ bí ẹn jíyà òun pẹ̀lú ìyàwó ẹ̀jẹ̀ ń jẹ indomie àti afghan wọ́n jẹ bẹ́ẹ̀ àti sáyẹ́nsì àti wọ́n ní kọlẹ̀ ẹ̀yìn ìyá òrí kan gúnjẹ ìyá rẹ̀ ò jẹ́ ọ̀nà ìkàlójúmọ́ àti máa tọ́jú àwọn òbí máa tọ́jú àwọn ẹ̀dẹ́ tọ́jú àwọn òbí wa títí bàbá títí màmá nígbà kan sọ mi pé amir alhamdulillah wọ́n ní kò mo fi ọ̀hún àti yẹ̀wò harry bàbá mo sọ pé ibrahim ṣé máa jẹ̀bi báyìí ṣé máa jẹ̀ ọ̀hún báyìí ní àwọn báwo owó àdáàlì mo pè é kí n tọ́jú bàbá mi bó ti tọ́jú mi yìí bàbá yìí sọ pé òun ò rí bàbá mo tọ́jú bí ìbìlẹ̀ ṣe ń tọ́jú wọn oúnjẹ òun lára ọwọ́ díẹ̀ tó tọ́jú ẹ̀sán ẹ̀sán lọ́wọ́ tó fẹ́ ṣe tí ó ti kí nǹkan ní ọ̀rá àdéhùn bá tó àwọn òbí rẹ̀ ọlọ́run ká mọ̀ tẹ̀lé ọ̀tún ó tó tó máa sáàbù wọn máa sáàbù ajọ́lọ́jọ́ pẹ̀lú búrọ̀ àkàndé ní ìrántí búrọ̀ àyẹn àkàndé bẹ́ẹ̀ alámi rẹ̀ máa lọ wípé ní mo rí pé àtọ́wà mi lé tí wọ́n fẹ́ fọ́ mi kí wọ́n fọ́tọ̀ àwọn so much interest ìrántí búrọ̀ àyẹn náà pẹ̀lú ẹ̀mí àwọn òbí ẹ̀rájọ́ lọ afẹ́ kú márùn pé kábí máa lọ ní ló bá ní àmì rẹ̀ láti máa lọ ní ìgbà yìí lọ́mọ́ pé bí mo rí pé ó fẹ́ fọ́fọ́ pọ́pọ̀ mọ́ ní àdúgbà ní mú kí ó sọ́nù yáàdì nípa ọ̀fọ̀ sọ́ọ̀dì press ìjà tó yẹ wá nù ọlọ́wọ́ fún yín sùúrù ọlọ́wọ́ bá fọ̀rọ̀ yẹ wá ká practice àmọ́ òun fẹ̀rẹ̀ alùsùn ní ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìjàmbá kan láti yọmi sí wáyé ẹyẹ jọ ní ẹ o ẹyẹ kí ẹgbẹ́ ayé kọ̀ sí wa o ẹyẹ nálọ́ọ̀kì ní ẹ o ìgbàlẹ̀ ní ẹyẹ àdéhùn ní mú ọ̀pọ̀lọpọ̀ wọn náà mùsùlùmí ọlọ́run ọ̀dà ń torí náà náwọn mu'amala ti àìsàn gbogbo nǹkan kan báyìí náà ìyẹnyẹgẹ́ gbogbo allah ya ìzà oní bí ìsọ́kari àìsíkà ọkàn rẹ̀ balẹ̀ rọ́ ọdí mùsùlùmí kan ní allah ya ìzà káyà rẹ̀ jẹ́ ìpìlẹ̀ yìí محمد ونولود محمد ونولود نعم إذا خلد المؤمنون من النار أجزوا بقنطرة أبي ما بين الجنة والنار ناقصونا في مظالم كانت بينهم في الدنيا ألقوا ثانية جاتوا ألقوا في فرعون ثم سقوا بين نقوا فإذا نقوا وهم يتبسوا كرارهم وهربوا وصدقوا ربك عدنا لهم بالدخول الجنة وعدنا لهم اللهم مسي علينا بقوا يعني نناية الجنة نناية لو وضحلوا نناية وقلوا لي نما في ديوان كنت شاكو ما أقول لودو كمان نحر الحي نحر الحي قدوس حميد ما أعوان به ìgbà yẹn wọ́n tún lè dòdò ìdílé ìgbà yẹn wọ́n tún máa rìn wọ́n á fún wọn má ìgbà yẹn wọ́n á gbà fún kọ́ wọ aljanna lọ Allahu akbar ìlànà walladhi nafsi Muhammadin biyadihi والذي مفتن كلمة محمد بلا البرع لأحدهم بمسكنة في جنة بمسكنه في الجنة أقل بمنزل إكالة الدنيا والله ẹni kọ̀ọ̀kan wọn mọ̀ nínú ilé rẹ̀ láti jẹ́nà ju bó ti mọ̀ ní ayé lọ. wọ́n ti balẹ̀ rẹ̀ lágbáyé o wọ́n kọ́ lóko ma ìsìnkú káà lè ti nínú àjẹ́nà. wọ́n bọ̀rọ̀ wà jẹ́nà mọ̀yẹ́ kọ̀ wọ́n náná wọ́n kọ́ ní jahannami yóòn jahannami yóòn wọ́n tó wà fọwọ́ comfort kò sí ìgbòmí ìjú inú islam lọ káwọ àwọn ìwà islam sharia islam àwọn ẹbí wa kàtàkàtà sí wọn abu muhammad sallallahu alaihi wasallam wọ́n kìí ṣe ṣe sùkùn ẹbí ní káwọn ẹbí ìṣẹ́ dáadáa sí tó náà sí dáadáa sí wọn ẹni tí ń sùkùn bí àwọn bí rẹ̀ ń ṣe ìdásí wọn lọ́mọ̀ fàájá wọn sí mọ́ sí dáadáa sí wọn sí ẹ̀ wọ́n lọ sùkùn ẹbí àwọn onígbà mo ti wà lẹ́nu ẹ̀kọ́ rí mo máa ló lọ́lẹ̀ ara ọ̀ ara ọ̀ ẹ̀mẹ́ tí kí lójú ẹ lọ kí lójú tó ara rẹ̀ kí lójú ara rẹ̀ ọlọ́run lójú tó ara ọlọ́run náà lọ́wọ́ pàṣẹ kó mọ̀ sí bíi ó ti yé wa àǹtíyàdà قال إمام بخاري رحمه الله قول الله تعالى باب قول الله تعالى على لعنة الله على الظالمين راني أدعو لعنة الله على الظالمين على بسي جدنا لعنة غفر كان لعنة عايز من رحمة الله هذا يقول ما نوع يقول لعنة والله لعنة لك الله يقول ما نوع ni ala ọlọ́ni ẹgbọ́ ọlọ́ni sọ̀rọ̀ subhanahu wa ta'ala sọ́dọ̀ hood aya 18 ala ọlọ́ni ẹgbọ́ lànàtúláhí alábùsọ́límìn ti gbé wọn kún bí alábùsí mo ti gbé wọn kún náà nìyẹn lọ́ba ọlọ́mọ sí wọn alábùsí ọlọ́ba ó di wa ní kálukú náà máa bùtá rẹ̀ almaru ìkókò kò ní kùn ní lámàánú ọlọ́run ní bẹ́lẹ̀ ìsánú alánẹ́fsì ìbọ̀síra gánà máa bù fún àlọ́wọ̀ rẹ̀ dákùn káàkì bẹ́ẹ̀mí ẹjà bẹ́ẹ̀mí ẹjà bẹ́ẹ̀mí ẹjà mí ò ní fẹ́ ò ní gbà fún ni ó di yé wa dam is 2441 حدثنا موسى بن اسماعيل حدثنا همام قال اخبرني قتاده عن سفوان عن مهزر مارز المري المزيني قال بما انا امشي مع ابن عمر رضي الله عنه باخذ بيده اخذ بيده من كان يقول عبد الله بن عمر الله وامو او عبد الله بن عمر له عبد الله بن عمر صحابي so tabi wa fawara da wawan juwan lo أرد رجل أراكم تقرأ قرأت واني فقال واني سميت رسول الله صلى الله عليه وسلم في النجوى كيلو بري بولو بو كان سبق النجوى نجوى ني كي سلام كي كيلو بات وعلي السلام اه قايلو قصو ايكم ابو او يوان نجوى كان سبق النجوى قد سميت السلام في نجوى أفضل المتضوعنا لا سبلاء القيامة قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول كل مبوك بسم الرقيم إن الله يدني المؤمن فيدعى عليك تفهمه النبي صلى الله عليه وسلم يقول الله أبو مؤمن بسم الله أبو أنا أتوابه لا سبلاء الله أبو الله مؤمن يسمع يسمع ọlọ́run wa dọ́ aṣọ àkírí ẹ̀bù ìgbàyọ́ akú láàrin pẹ̀lú ọlọ́run nìkan ni ẹ̀ṣòro ọlọ́run bu àkírí ẹ̀fẹ́ kóòl àtàrí tó dánbò kádà ọ̀tàrí tó dánbò kádà sọmi ti báyìí báyìí tó ṣe ń jẹ́ báyìí báyìí ní ìbẹ̀rẹ̀ tó ń sẹ́kẹ̀ láyé orúkọ smart orúkọ smart bẹ́ẹ̀ àwọn afọ́jú kọ́ rí عارفين والله تقوم في باي باي باي باي باي باي إلي باي جاب لقي إذا زلزلت الأرض زلزالها وأخذت الأرض وقالها وقال الإنسان ما لا ما كده تسبعوية بدي أنا زاكي أثلت ليه من يومئذ تعدف أخبارها كل لما أصبانيرو ينتسلي حبيب أبدا أكابس أخبارها جاء ما يرو ينتسلي wọ́n sọ bí ní Allahu wa rasuluhu alam lábí ọmọ ìsìn kẹta ìjọba ìdáyì nígbà sí kẹta ìlú ìlú ìjọba nígbà sí kẹta ìlú ìlú ìjọba ẹgbẹ́ ìjọba ló sí ilé ọmọ sọnyọ́nà ẹgbẹ́ burúkú ló sí ilé ọmọ sọnyọ́nà ó bí wa ọmọ ènìyàn gbọ́rù fún smart gbọ́rù gbọ́rù márù márù wá ọsán ara ọ ó di ọlọ́mọ abúlọ ẹrú pé àtàrífù zambu kaza àtàrífù sọ mẹsẹ̀ báyìí báyìí olùbẹ́ni ọlọ́bàá ni ó fi báyìí fún فيقول نعم يا رب ربنا نعم ثاني قالوا يي رب ثاني فإذا تبرؤوا بذنوبهم أما بعض في أسئلة من الرجبة ويسألون بالجوة كاميرا كفر لكيس مسيباي مسيباي مسيباي الله أكبر أما يسألي ورا في نفسي أنه هلك الله تكاي أنت هلك gbogbo تقول له لا يتوقف tó rò كيف gan yóò wá sí kí ni yóò wá jẹ́wọ́ yóò wá pé kí ni annáwó halaka káàlá sukurtuha alayka fi duniya in tóbi yọdún tóbi tábì tábì tábì kí wọ́n ọkọ̀ kan wá balẹ̀ ni yóò àwọn hadith báyìí tí wọ́n wá lílé báyìí yóò tó wá mú lọ́wọ́ ọlọ́wà ní ìdìmọ̀ bú láti láyé sukurtuha alayka fi duniya ìdìmọ̀ bú láti láyé kí ni ẹ̀kọ́ fèrè kí ni ẹ̀kọ́ mọ̀kún sí nǹkan yẹn sukurtuha alayka fi duniya وانا اشروها لك اليوم ابن فوجي ما وجدنا انت عتمين فوالوبة فيوتا اتانو الكتاب اثناتي ما فوتا وثيرا اشاريري اما الكافر والمنافق اما الكافر والمنافقون اما كفري اتانا منافق وعلوه سامر عصام وانا اما الكافر والمنافقون والمنافقون والمنافقون ويقول أشحاد عام أعرف هنجر للوري فإنا لكم عافظوا عافظون تنجر للوري أولئك الذين كذبوا على ربهم عم تذكرهم الله ظن تذكرهم الله ظن على علون يدعو إن لعنة اللهم صل الله على لعنة الله على الظالمين الدين كان والله بكم ما على بس ودي وعلى ما الله بس يا رب تو اما آية يرد بيه الرجاء وانكد عوات الرجاء ثم فاني هوب àwọn ajínà ti dídá àti bọ̀ ẹ̀ntẹ́rẹ̀ tí ó yíwọ́ ẹ̀yìn dídá dídá bá súnmọ́ débi yẹ bọ́ ọ̀kàrí nù àbámọ́mìnì ní wọ́n gbà tó bá ń kírun lásìkò ló jama tó bá wọn sí bọ́ ọgbà rẹ̀ òjẹ̀ bínú sí ẹ tí ilẹ̀ òbínú sí ẹ tó ọ̀sẹ̀ bàtà bí tó kọ̀ sí pé bóò sí ní bọ́ sínú gbéra bóò sí bọ́ sínú àbòsí bóò sí ní bọ́ sínú ẹ̀sánú kéta ẹgbẹ́ ìyá kún wọlé hafi ìgbàlá àtúntà ya akulu afẹ́nà kama ta akulu náírà hafi ọdíyẹwà anábì ní ẹ̀fọ́ kéta kéta ní ọ̀pọ̀lámù nígbà ọdún dípò nìkan ni ọdún mọ́tò ọdún sẹ́rẹ̀ bàtà sẹ́rẹ̀ yíyẹ kẹ́kọ̀ọ́ sẹ́rẹ̀ kan sílẹ̀ nǹkan ó ní jùmọ̀ dára rẹ̀ àríwò ni ó ní yé wa ọlọ́run ti fún olè fún ọlọ́ ó lè fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ ó ti bí ọkọ̀ jù ó ní yé wa wọ́n ṣe ẹni tí ò kí sí ẹ̀ náà sí wọn náà tí wọ́n ṣe fún ọ tí ò fún náà ó ní yé wa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ máa bí mùsùlùmí ó ní yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ba ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ba ó ní yé wa àbájú ti bọ́lọ̀ ọ̀gbọ́n bọ́lọ̀ ọ̀gbọ́n mọ̀ lórí ọ báyìí báyìí jọ báyìí báyìí báyìí báyìí ní bẹ́ẹ̀ ni ọlọ́gbà mi báyìí ara ìta ìrọ́lá fi nípa náà hálàkà ó náà ti pé a ah, òun ti hálàkà ló fa síwà tí kàlá àárọ̀ yìí síwà lẹ́ẹ̀kejì nígbà tí wọ́n ẹ̀mí nǹkan síwà yẹn sọ́rọ̀ wọn sọ́ábà wọ́n wá ní kò sí ní tọ́lọ́wọ́n sì sí òfin jọ́bọ̀ wájú ọlọ́ọ̀bà ما حيل عشرة رضي الله عنها ما بدأ يا رسول الله يقول في وعما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهل مسروعها تجيك قرياني يعني، حساب صلى الله عليه وسلم اللهم يا رسمة اللهم يا رسمة ابني علي سواء أسباي باي جباي اتيروني اتيروني اتيروني اتيروني اتيروني اتيروني اتيروني اتيروني èmi mo gbọ́ láti láyé tí wọ́n kankan fèrè ọ mo tọ́ dán òun lẹ́tọ́ bá jẹun èmi bọ̀ mo bẹ̀ ó lè mo fi ìgbìmọ̀ wà jẹ́nà ẹ̀yà kìí ní rí òkú lọ́lọ́ọ̀bà ó di yé títọ́rọ̀ ọlọ́ọ̀bà ó di yé wa alùmùsà bọ̀ wà láti láyé láti kẹ́ àmà alùmí rẹ̀ kó o súnmọ́ ìgbìmọ̀ tó gbọ́ lọ́ọ̀bà mi rí àsúmọ́tò àsúmọ́tò tó ń tó yé wa ní kí ṣúbà di yé ọ̀ bùnbáàdì ní nàlámà ẹni àtúgbẹ̀rẹ̀ kìí محمد ابو حلواني اللهم اني اتوب اليك اغني فاسترني اللهم بتوب عليك بملاتي اللهم اني اتوب اليك فاسترني حتى ابو علاء في اليوروبا نعم نعم يلو هذا كريم يا قال امام البخاري رحمه الله باب لا يزم مسلم مسلما ولا يظلمه باب كل مسلم يبرس في مسلم ما يه في لفني عجيب ọ gbọ́dọ̀ fi musulmi lẹ̀ fún yàjẹ́ ìtumọ̀ ẹ̀yẹ rẹ̀ ó dé wa ọwá sún bẹ́ẹ̀ gbòmí láti rí ìtún bò láti rí tó bá tó bá mímú ìtàdìbò láti rí ó dé wa báàbù láàyè zlimu musulima báàbù kí musulmi ọgbọ́dọ̀ tàbí fún musulmi láàyè zlimu ọgbọ́dọ̀ filẹ̀ fún yàjẹ́ àdàkọ́nà yahya bin bukayil àdàkọ́nà laysu ana aqil an bukayil an ibnu shihab سالما أخبره أن عبد الله بن عمر رضي الله عنهما أخبره قد عبد الله بن عمر متى يرسي عميدي أن رسول الله صلى الله عليه وسلم قال مسجد المسلم أخو المسلم مسلمي وما يا مسلمي المسلم أخو المسلم مسلمي وما يا مسلمي لا يسلمه قولة مزيفهم لا يسلمه قولة فيلة فيها جاء ما كان في عدد أخيه كان الله في عدد أبيا بكات وما يارى مسبي الله أبيا بكات هنا وما يارى بكات أنا ريو أسره أبوي بيجي فقط أعراه كيف يا أخي أنا بيا فهم كما يشمي كما أبيا ونبي إيه؟ سبقني ومن كان في حدث أخيه كان الله في عدده أنت بابو كاتا ما يه أولو بابو كاتا ينام من خرج عن مسلم قرب قربة قربة فرج الله عن قربة من القربات يوم القيامة الله أكبر أنت ما يوم سلكم مسلمكم يوكلاي الله يوكلنا ويوجد من القيامة أو يو وقع يكلا سبين لا يو أنا أبوه يوجد من الله يقوم به وما سترى مسلما سترى الله يوم القيامة أنت ما أبوه أسري مسلم لا يو الله أبوه أسري مالك تنبال القيامة أو ديو أسري المسلمين wọ́n mọ̀ yára mùsùlùmí sígbà ìgbà sí ìdá agbẹ̀rẹ̀ kí ó sílẹ̀ fún o ọ̀dá àmọ́kò ọkọ̀ kalawaja bóká àlọ́lọ́lọ́ ó yí abúlé bíbí ọlọ́mọdé ọ̀rọ̀ yíwọ ọlọ́ọ̀bà ọlọ́mọdé sakios ní jẹ́ sakios christian ní kọ́sílọ́wọ̀ mi fẹ́ rìwáyà engineering rìwáyà ó ti yẹ mùsùlùmí pé engineering náà jẹ́ rìwáyà náà àwọn <laughs> àwọn kí ọ̀rẹ́ ọba sadros ọmọ ìkútùmọ̀dù ní ìkútùmọ̀dù ní ẹgbẹ́ ẹ̀fẹ́ tí máa ń fi àwọn èèyàn sí ẹ̀yẹ́ ah, sadros máa ń fi ẹ̀yẹ́ o ọmọ ìyàbá ọjọ́ sọ̀kún ọjọ́ ti ẹ̀yẹ́ àwọn àwọn akọ́sọ́lọ́ ọ̀nà ń pè ní múrtàlá múrtàlá ti bàbá ní ìtàwẹ́ kìí ní ní àwọn tí wọ́n yẹ pẹ̀yẹ̀pẹ̀ wòye láti wọn ah, ìgbéyàkọ́ tí wọ́n wo eh, kiri àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ kiri bẹ́ẹ̀ university learn about here nípa àti báyìí ni wọ́n wà mẹ́ ààrẹ tí nígbà tó ti wá àti ó lọ lọ yunifásitì ọmọ ìlànà lọ́dún tó náà so ni weekend ni west end ni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ sálàmbẹ̀ ọ̀hún ní àṣẹwò bí nígbà tí rí ni bá mú fi ah ẹgbẹ́ mú mú ẹ ah ìfúkú mú mi ó ní òtútù dìjú mú mi gbúmi láti ní tuntun lọ gbúmi láti ní tuntun lọ wà kúrò gbúmi láti gbúmi láti ní tuntun láti ní orí mi ti ẹ̀yẹ mọ́ bẹ́ẹ̀ jẹ́ mo ní bàbí bọ̀ láti ní pé orí mi ti ẹ̀yẹ mọ́ ọ̀wọ̀ wọn bá wà gírì láti ṣẹ́ lọ́jọ́ kejì lákẹ́ òtútù pé pé òtútù tuntun bẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí fi múrí ṣe ṣe ẹ̀yẹ gbúmi bá ní òtútù tìjú àwọn àjọ àwọn àmì àmà ìtumọ̀ rẹ̀ lọ́kọ̀ yà gbogbo ọkọ̀ yà gbogbo mo ní kílé ó ní kò sí nígbà nígbà mọ́ta fún lẹ́bà tí ó dé òní ètò sáré òsì pé ó ti dúró àti báyìí lánàá báyìí báyìí báyìí láti rí sáré òsì tó mọ́ mọ́ta lọ láti bẹ́ẹ̀ ọlọ́mọdé ó ti ti ti ju ẹgbà kẹrì ó ti wà ọlọ́mọdé kó ti ti bu aláyà bẹ̀rẹ̀ kẹyàmà ọlọ́mọdé tún àṣírí wa ó ti yà tó bá bu àṣírí mùsùlùmí láyé ọlọ́wọ́ bu àṣírí láyà tàrí kẹyàmà ó ti wà ọlọ́mọdé bu àṣírí wa láyà tàrí kẹyàmà naam kala imaamu Bukhari rahimahullah baabu in ahaaka zaliman aw mazluma baabu naa ma yaara alabusi lọ́wọ́ àtẹ̀dọ́sọ̀ musi fún ọmọ ìyá rẹ̀ alábòsí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ Abi أخبرنا عبيد الله ابن ابي بكرة بن أنس وعبيد الطويل سمع أنس بن من أنس بن مالك رضي الله عنه يقول أمر حميد الطويل wọ́n pẹ́ yẹn dógó kẹsẹ̀ kíkù ní ìsàbí kan tẹ́lẹ̀ ní ó díẹ̀ wà ó ní ìgbádọ́ anas rẹ̀ bí i àbẹ́jì peter anas wáyé pé lára rasulullah sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ àhákà zaliman aw mazluma wọn máa ráyà ya gbò sí lọ́wọ́ ní sàbẹ̀sẹ̀ náà lọ́wọ́ ẹni sí wà عندنا مسدد عندنا مؤتمر عن أبيد عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر أهاك الظالم أو مظلوما هم نعم، يا لابو سلوات من ربسي قالوا يا رسول الله هذا ننصره مظلوما أي عام لو دقمت بسيطة بأمكانكم ننصر الظالما قلت ما لابو ابو قال تأخذ فوق يديه ẹsì wọ̀rẹ̀ kó bí àbùsí ẹ̀ ẹsì wọ̀rẹ̀ kó bí kíni àbùsí ẹ̀ ẹ̀nà lọ́wọ́nù ọlọ́ọ̀bà ìdáàlì sí wọ́n kó bí àbùsí fún wa ọlọ́ọ̀bà sanu wa láti ọ̀kẹ́ àmà wasalaamu alaykum wa rahmatulahi wa barakaatu bila naam. Okay lábẹ́yà ìkọ̀kì ìgbà yóò fi kìlọ̀kìlọ̀ fún kíkọ́ láti máa tún àti rẹ̀. ìyẹn ti sọ náà tẹ́lẹ̀ pẹ̀lú àpò. àtìlẹ̀ fún ọ̀rọ̀ ìwájú àwọn gbọ́dọ̀ wá kó padà ní ẹ̀sọ̀ fún ọ ìrìnà wọn lọ́wọ́ ni ó di ìwà náà wọ́n á lókun fọ́lá àbìlà náà àwọn ìlú wọn dìbò pé èkó gani àbí ọwọ́ èrò pẹ̀lú pé tọ́pù ẹ̀dọ́gbọ̀ kéèké àdìsì ni wọ́n ròyìn ẹ̀yẹ́ bọ̀ ni wọ́n ròyìn wọ́n ní ọmọ ìlú tọ́wọ́ èrò yàní ọmọ ìlú tọ́gà gbogbo náà nǹkan tó kàn ní gẹ́gẹ́ gà ó ti. pé ó kọ́mọ̀ ní àwà yìí pé àwọn kan tí bá àbí bí ẹ̀bá ti rí ọmọ tó pè ẹgbẹ́ tó ní ìran míì sì ní bí àkùnú àwọn ìran míì wò ká fún oh. ó ti kíláàsì lórí. ìjàmbá tí tí wọn bá ti kà á kó tó bá ti ebi nígbà àwọn sàábà ẹ̀mẹ́ka kún ju àwọn mùsùlùmí wa ó di hmm. mùsùlùmí bá tí tí wọn bá ti kà á ayẹni tó ń tọ́wọ́ bá ti pé òun ọ̀fẹ́ tó tó bá lóun ọ̀fẹ́ sí ọ̀kílẹ̀ ó lè ń nà ọlọ́run sàmì wa. ẹjú gbàgbọ́ ní sẹ́yìn tí àwọn ọmọ tí wọ́n á sọ pé lọ́wọ́dá ó fi àbójú fún wọn wọ́n á dìbò pé lọ́dọ̀ tòun kì í fi àbójú bí alámọ̀lẹ́sẹ̀ yìí ní ìlú ìlú ìlú ìlú àdìrí wọn kílè mọ̀ pé ó ṣàbójú ni wọn á wọn ní kò ṣàbójú wọn ní àlàyé àìsàn mo fẹ́ gbọ́ gbólóhùn yìí torí pé àlàyé àìsàn ni pé ọlọ́run bẹ ni àbí mo fọ ọlọ́run lọ́wọ́ àbí. ọlọ́run náà lọ́ọ̀ni ọlọ́run bá tú láti fi àjẹ́ ọlọ́gbà lọ́wọ́ ọ̀sìn tó ní. àlàyé àìsàn ìjọba mo ti bèkè èmi ọ̀dọ́gba àti gbàǹkẹ́ sọ ọlọ́run tú láti fi àjẹ́ mi padà fún mi. ọkàn rẹ balẹ̀ ọkàn rẹ balẹ̀ ọkàn rẹ balẹ̀ tí ẹ bá ṣe pè fún yàn tẹ́bùkọ̀ ọ̀wọ̀ ètò tí ẹ̀rẹ́ balẹ̀ òdì tó bá yìí ṣe tó bá jù wà àbòsí tí wọ́n ti pè fún ọ̀rẹ́ kọ́kọ́ ọ̀rẹ́ mọ́ balẹ̀ ó dé ó ṣe rí nìyí. Bẹ́ẹ̀ni ẹgbẹ́ mọ́tò nìkan, ẹ wá fún mọ́tò lówó, mọ́tò wà yàrá ìgbéra ìlú tí màá gbà ní. Àwọn ọ̀pọ̀ ẹgbẹ́ ìjọba ìlú gbà ní ìdílé máa ń sọ̀rọ̀ mùsùlùmí dáadáa kó fúru ìtumọ̀ sàn kò fílẹ̀ kọ́ ní ọdẹ gbájú kọ́ ní ẹjọ́ always mùsùlùmí wa wà àti seven end tó gbájú. ó kì í ìbánu pọ̀ láti kọ́ lóko láwọn nọ́ọ̀sì ní ilẹ̀ haúsá ó di ìwà ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àwọn ìdùn lọ́nù ẹ̀yẹ́ ń tọ́ ní ẹ̀ ìgbẹ́lú ọ̀rẹ́kún bàbá àfàgbẹ́yẹ ìdílé máa sàn lára ọ̀ láti gbàtọ́ ní kọ́ gbé àwọn ìlú àti ní fifth amount lẹ́ẹ̀kún tàgírí ibi tí wọ́n fẹ́ ti gbéra àwọn lẹ́bẹ̀rẹ̀ yẹn lẹ́ẹ̀kún kí ni ìgbẹ́fẹ́ gbéra níbẹ̀rẹ̀ yẹn lẹ́ẹ̀kún ti tàgírí kiri báyìí lágbàáyé báyìí lọ́sàn nígbà tí ó ti ní six àmọ́ ti yẹn ó di yẹwà náà. níbi nù. lórí ẹni tí ó gbéyàn ni ó ní ẹbí pé kò tó ṣe báyìí máa gbà yẹn. àwọn méjì àwọn méjì àbí máa kàn ọ́ ló lọ́ọ́ gbà ọ́ àbí gbé gbé ọ bí سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون والسلام والحمد لله